فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ní ìtẹ̀síwájú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim Suratul Ra'd àyà ẹlẹ́ẹ̀kọkànlá náà láti dúró ibẹ̀ náà sì ni àyà tó tẹ̀lé náà láti máa tẹ̀síwájú ìyẹn Suratul Ra'd haya ẹlẹ́ẹ̀kejìlá àyà haya ọlọ́run bá subhanahu wa ta'ala kò lè máa kàlàyé fún wa nínú súrà yìí gẹ́gẹ́ bá a ti sọ ní ìbẹ̀rẹ̀ rẹ̀ wípé ó kún fún àlàyé nípa títóbi agbára ọlọ́run àti púpọ̀ àyà mo tó ń káàkiri nítorí ọlọ́run àti mímọ dípò àyà rẹ̀ káàkiri mọ bóòlù nǹkan ni a mọ̀ jọ́sìn nítorí pé kò sí ẹni tá a lè fi ṣe akẹgbẹ́ rẹ̀ níbi orúkọ rẹ̀ níbi ìròyìn rẹ̀ àti níbi iṣẹ́ ọwọ́ rẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ nígbà bá ti mọ àmọ̀dájú nípa títóbi ọlọ́run ó ti di ọmọ yẹn fún wa ká lóun nìkan ká má pa nǹkan ní ìpapọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala nínú agbára ọlọ́run subhanahu wa ta'ala eléyìí tí ìdí rẹ̀ òun nìkan náà ló ní ọ̀kan ní àrá àwọn àṣírí tó pọ̀ ó ń sísán mọ́ sísán bákan náà ìjímá albar ọlọ́mọba subhanahu wa ta'ala ó fi títóbi agbára rẹ̀ hàn níbi gbogbo àwọn nǹkan tó dá ó sì fẹ́ ká sí bí àwọn nǹkan tó dá wọ̀nyí ká sì bẹ̀ mọ̀ wípé alágbára ni Allah subhanahu wa ta'ala ká sì sí fún àwọn aláìgbàgbọ́ èyí tó ń bẹ lára àrá àti ìmílẹ̀ tuntun dìde rẹ̀ wọ́n ti bẹ̀sà títí agbára yìí sọ́jà ìlú lẹ́yìn ọlọ́run débi wípé wọ́n sọ sàngóyọ ọlọ́run wọ́n lòun ní ọlọ́run àrá wọ́n ní god small children wọ́n ní god of thunder wọ́n ní sàngó. ṣùgbọ́n àwọn kan wọ̀nyí ọlọ́wọ́ ọmọ ọ̀fẹ́ ká ní àdìsọ́kan rẹ̀ kágbà ẹ̀ tó gbogbo ń tá a bá rí tó bá jọ wá lójú tó bá kà wá láyà níbi sísan àhá kádà padà lọ́sọ̀dọ̀ ọlọ́sùn kánú kàtà ká mọ́bí ìṣòro tó wípé àbẹ́dà kan tó ń bẹ lẹ́yìn ọlọ́run tí ó wípé ìkápá àrá ọwọ́ rẹ̀ ló wà ó lè máa lò ó bó ṣe wù ú

ó fi hàn lórí gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣàfihàn agbára èyí tá a kíyèsí lára àrá tó bá ń ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ nǹkan mi yẹn lọ. gbogbo àwọn kan wọn òun náà ni bí a mọ bá pàdé nínú àwọn àyà tí a fẹ́ tún náà abẹ́ Allah subhanahu wa ta'ala tí ó mẹ́ta fún wa ní àkórí ẹ̀. bákan náà táwọn bá ń sá iṣẹ́ ń sàn àbí kéwìtì náà tọ́bá ti yà ǹjẹ́ àwọn àgáàrù kan bẹ àbí àwọn àdúrà kan bẹ tó lálàáfíà lọ́dọ̀ àmọ́dù sallallahu alaihi wa sallam wípé a lè máa ṣe tára bá ti sán gbogbo àwọn nǹkan wọ̀nyí òdáàlẹ́ á ṣe àgbéyẹ̀wò ẹ̀ ní tafsir ìdèní abẹ́ Allah subhanahu wa ta'ala kọmọ́ṣẹ́ ìfúwa ní àgbọ̀yọ̀ rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم هو الذي يريكم البر خوفا وطمعا والمسلم السحاب الثقال أبدا تجمع القرآن pẹ̀lú fífi orúkọ ọlọ́run ọba ṣàkọ́kọ́ onáà ni Allah arahman ọba tí jẹ́ gbogbo ẹ̀dá pátápátá òun náà lọ́lọ́run àwọn míì ọba tó pọ̀ níkẹ́ẹ́ fáwọn tó bá ṣe jẹ́ gbogbo àwọn orúkọ wọn yìí orúkọ tó wọn bá ti bẹ̀rẹ̀ ẹ̀ ní àwọn orúkọ náà láti bẹ̀rẹ̀ tọ̀sí ní ti tèmi ìrìnàjò ọ̀gá ìrìnàjò هو àwọn nǹkan tó ṣe pé òun lòun ń ṣe òṣèlú kankan tó lè fọwọ́ rẹ̀ báyà òun náà ni bóyá ṣe ń rọ̀ òun náà ni bára ṣe ń tán òun náà ni bí èsì mọ́ àbúmọ̀ nàmọ́ná bí ó ń ṣe yàrá gbogbo ẹ̀ lábẹ́ ìkápọ̀ ọlọ́wọ́bá ló wà ọlọ́wọ́bá ló wà lẹ́rí lórí ikú pẹ̀lúbá kan ohun ọlọ́wọ́bá lòun máa jẹ́ kẹrí albark ilẹ̀ mọ̀nàmọ́ná àbíkájọ pé ìsímá ohun ọlọ́wọ́bá lòun máa bí ẹ̀yìn bẹ̀rẹ̀ bá gbójú sókè bẹ́ẹ̀ sì gbójú ókè ẹ̀ẹ́kàn láàrin pé ìmọ́lẹ̀ mọ́ láti sánmà òun ló ń tó ṣe bẹ́ẹ̀ òun ló ń sì dé bẹ́ẹ̀ ní pé mọ̀nàmọ́nà ó sàn ìyá ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀. ọlọ́run ọba ló ṣe mọ̀nàmọ́nà yìí àbẹ́sí máa tó bá sàn ìyára bẹ́ẹ̀ kọ́ọ̀bá rírí bẹ́ẹ̀rí àjẹ́rùmà ìgbà ní ìsímọ̀ ìyàkáàdì ìbárùkù yìí yàtọ́mù àtọ̀sọ́mù yàtọ́mù yàkáyé ìbárùkù yàtọ́mù àdẹ́sọ́ ọ̀rọ̀ mú Ọlọ́wọ́ bá sọ láì nínú Al-Qur'an, ọlọ́rin yàkáyé ìbárùkù yàtọ́mù àdẹ́sọ́ ọ̀rọ̀ mú. Tí mọ̀lẹ̀mọ́lẹ́ tó bá tẹ̀ jà, ó sì lé bẹ́ẹ̀ gbojú lọ́wọ́ ẹ̀rí tí ó bá dúró láì ojú ló máa wá ní olórí náà dáadáa máa fún agbára ìmọ́lẹ̀ yẹn torí pé nínú nǹkan tó lè fọ́ ojú ìmọ́lẹ̀jọ́ kan bẹ̀ nínú tó lè fọ́ ojú ìmọ́lẹ̀jọ́ kan bẹ̀ tí wọ́n bá ẹ̀ gbóòdò ojú sí ìmọ́lẹ̀ tó lágbára ju ní kapásítì ojú ní pé ojú òní ìmọ́lẹ̀ bẹ́ẹ̀sì ni ojú náà lè rí náà tí ò bá tó rí balẹ̀ ojú wa la tún rí rẹ̀ abẹ́ aláṣùwárẹ̀wọ́ tààrà ọmọbàlọ̀ wa bá a jẹ́ rí rẹ̀ yìí bílẹ̀ bá tú táàtàná tí ò sí mẹ́lẹ̀ ojú wa ọ̀gbọ́ àti ní ríra wa mọ́ abẹ́ ojú òsì àmì ríra wa mọ́ ìtumọ̀ náà ní wípé ojú ó kù ká tàbí they retain certain amount of life olùbùkátà sí láì fọ́ kó tó rí rẹ̀ èyí tó wà láti ká tí ó sì jẹ́ pẹ̀lú ojú tí ń bẹ nínú láàrin rẹ̀ bí ojú tó wá bùkátà sí mọ́lẹ̀ tó yí náà ó tún ní ilé kapásítì ìtagbára olùgbé nínú mọ́lẹ̀ tí mọ́lẹ̀ bá pọ̀ ju ojú lọ ojú ọ̀pọ̀ lórí jẹ́ báwọn ènìyàn bí nǹkan máa ń fọ́ wọn lójú wọ́n tàn ìmọ́lẹ̀ sójú wọn ìmọ́lẹ̀ ni ó wà á pọ̀ kọjá tó fi yẹn lè gbé ẹni tí wọ́n kíyèsí oòrùn ta ní ẹni ìmọ́lẹ̀ ni àbí ti ṣe mọ́lẹ̀ kéèyàn ó gbójú òkè kó tẹ̀jú mọ́rùn kó mọ̀ tó gbúrò mẹ́ kó wá ń gbé fún wákàtí kan àdáwọ̀ ọkọ̀ ojú yìí ìyẹn jẹ́ kọ́ yẹ wa wípé àwọn àmàyàmáná tí ṣe jà lókìtì yẹn ó lè gba orí akórí bẹ̀rù sínú lọ́kà ìgbàgbé ìròyìn ohun tó mànàmáná ọ̀sán ìyàrá ó ti tẹ̀yàrá والذي náà tẹ̀lẹ́yà tó bá ti tẹ̀lé ọba ọba àti ìbẹ̀rù sí nílẹ̀ ọlọ́mọ́ tó bá tẹ̀ yà lẹ́yìn wà tọ́ ma bẹ́ẹ̀ tó ṣe bà ní lẹ́rù tó ń mẹ́ ẹ̀ẹ́dùn ma láti yèrè pé àkùnrin mẹ́rọ̀ ìgbàjílẹ̀ bẹ lójú ọ̀rọ̀ tàbí pé òun ni mọ̀nàmọ́ná ìdímọ́ ọkàn yàrá ẹ máa rò pé bẹ́ẹ̀. ìyún ní abọ́mọ́rù ẹ ní àfọkànsí ipò súnmọ́ kójú ọ̀rọ̀. ni ẹ̀yìn èèyàn àlùfà mọ̀nàmọ́ná ọlọ́run máa fi hàn yìí tí ó tó ń tẹ̀ yàrá láti sọ́mà wọ̀yọ́ ṣùgbọ́n òlọ́kùn bí i àlùkọ́ọ̀fà nínú sọ̀wà tí mọ̀nàmọ́ná bá ti tẹ̀ yàrá báyìí ẹ̀rọ bà kó má ṣe wípé ìbínú ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀ wà tọ́mà á fìlmọ́tọ̀ bíbọ̀ nà mọ́ mọ́ tó bá mẹ́rù bàyàn tó náà èyí ó túnmọ̀ láti lè pé àkùdù fẹ́ràn ọlọ́run bá lọ pa méjèèjì papọ̀ látara àlùbáàmù mọ̀nàmọ́nà Ìwọ̀n ilẹ̀ ní ọ̀pọ̀ ọgbọ̀n ìrìnàmọ́ra ويمسك السحاب الثقال ọlọ́wọ́ bá ní ìyí jójú ọ̀rọ̀ àṣàhá ẹ̀sùjò àṣìkọ́ èyí tó wúwo torí pé ìgbà àmì ní sọ́mà tó jò bá sùn yẹn nǹkan yẹn tẹ́ tó wúwo ní bọ́jọ wà yẹn ìdí ẹ̀sọ́ tó fi rẹ̀ ọlọ́wọ́ ètò ìwé ìgbà àtìmọ̀ pé tó ń wo ni wọ́n ẹ̀yẹ ìgbà tó ti bá bẹ̀rẹ̀ sí ní lọ tí yìnyín bá ń bọ́ àwọn nǹkan tó ti papọ̀ yẹn ló yọ olóńgbòdì tó ti ojú ń rọ ọlọ́run bá rò ní cloud pẹ̀lú african tó ń bí máa ń wo ibi nǹkan tó fi ẹ́ látara àwọn nǹkan tó ń wo ló ń wo yìí ibẹ̀ náà ló ti ń yọ tó wá ń dòdò ó fún wa bó ti wá rí yẹn gbogbo ìwádìí ta lè ṣe lórí ẹ̀ ká mọ ibi tì sọ́dọ̀ ọlọ ọlọ́run bá ní òun lòún ṣe òun lòún jó rí bẹ́ẹ̀ wà yóò ṣe ó sà á bà fún فتصيبوا بها من يشاء وهم يجاهدون في الله وهو شديد المقام وقد والقدر الرحمن الحميد Aláwọ̀bá ní àrọ̀ àrù, àrábẹ̀ẹ́rí, àríwà àrábẹ̀ ń gbọ́ yẹn, ìtàkọ̀ mọ́gbọ́lọ́ mi, ìtàbọ̀mọ́pọ́lọ́ mọ̀lẹ́kà òǹlàríwọ àrákẹ́ gbọ́ yẹn ó ṣùn àrá ó lè ilé sí ìtàbọ̀mọ́pọ́lọ́ ni torípọ́lọ̀ ni wà ní ìṣẹ́ ìlà ìsáfẹ́ òjò ní kò sí tí ń bẹ àyàfi ká máa tàpọ̀ má àtọ̀pẹ́gbọ́ lọ wàláàfin láàṣẹ́ tàbátàpọ̀ ohun lọ́tẹ̀ sí ní àwọn ṣùgbẹ́yìn òyìn gbọ́yé nígbà bá sọ pé ló ń bọ́ ara hùn pé ṣùgbọ́nàlá ọmọ rẹ̀ wà jẹ́ pé èyí tó ń gbọ́ ìlú ọlọ́run wá jẹ́ kó lé wá bí i pé akẹ́kọ̀ọ́ bá ti sàn àpọ̀mọ́ ló ṣe bọ́lọ̀. tó bá wá ṣe rí pé bí sáàrá àpọ̀mọ́ ní ṣe bọ́lọ̀ kò sàpọ̀mọ́ fún sọ̀kú bóòlù ló ṣe wá jẹ́ pé sọ̀kú lónìí ọlọ́run ọba ọ̀sán sí bàrà fi sán sọ̀kú ló sàpọ̀mọ́ ọlọ́run ọba ìsàpọ̀mọ́ bọ́lọ̀ ló jẹ́ bẹ́ẹ̀ kí wá ní ìbáṣepọ̀ láàrin àrá àti Ṣàngó kò jọra wọn ọlọ́ọ̀bá fi sọ wípé wọ́n yóò sọ́ bí ọrọ̀ àdúrí àmì ọlọ́ọ̀bá ní àrá nígbà tó bá tán níṣẹ́ ló ń sàfọ̀mọ́ fọ́lọ kìí sàfọ̀mọ́ fọ́lọ nìkan ṣe ló tó dúpẹ́ bí àmì àfọ̀mọ́ èyí tó lọ mẹ́nu òun ló ń ṣe ní bàbára bá gan-an. Bákan náà, àwọn màláìkà, àwọn náà ń sàpọ̀ mọ́kọ́ lọ ní ilé pàtì yìí látara ìbẹ̀rù ọlọ. Látara wípé wọ́n rí tí tó bí ọlọ, àwọn màláìkà bẹ̀rù ọlọ. Wọ́n wà sàpọ̀ mọ́kọ́ lọ,

rọ́bà ìsọ́bìrì ráhàtì rọ́bà arábẹ́rin ẹ̀ ń sàkọmọ́ fún ọlọ́run ọba rẹ̀ ní jẹ̀sìbíhà mọ̀kòrúnà ti hàmì sísàkọmọ́ fọ́lọ́ yìí èyí tó rọ̀ papọ̀ mọ́ ọpẹ́ ẹ̀rọ àwọn ẹgbẹ́ subhanallahi wa bihamdi nínú àwọn àtìká tó ka يوم جوان السنة الله عليه وسلم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده ọgọ́rùn-ún láàárọ̀ tó bá tún di lábẹ́ ẹni àlàáfíì sókè tí òhó سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده bí wọ́n bá wá kọ̀ bí òun ṣe bọ́lọ bí wọ́n bá kọ̀ bó bá ṣe ìdí igbó wọ́n ṣe bọ́lọ bí wọ́n kọ̀ bó ló ń ṣe àpáta odò yẹnjí òkúta gbogbo wọn wọ́n ṣe bọ́lọ wọn ní ṣe ìlà ìta bí ọ̀fẹ́ àmì yìí ولا أكل لا تنفعون تنزيعهم àrá ó máa tàfọ̀ má fún ọlọ́wọ́ bá rẹ̀ àkòrò náà ń bẹ ámì yìí subhan ìtàfọ̀ mẹ́rin yóò tún ní ọpẹ́ inú tí ó máa ṣe fọ́lọ́un wà tó sẹ́pìlù ìmẹ̀lá ìgbàtù rọ́bà àwọn mọ̀lẹ́kà náà fún oníṣẹ́mí dùgbówó máa tàfọ̀ mọ́ fún ọlọ́run kọ́ lẹ́ni tí wọ́n ń bẹ̀rẹ̀ ọlọ́run ọba wà ìjìlá lẹ́mùwọ̀ta àríwìlẹ̀lá ni àwọn mẹ̀lẹ́kà tó ṣe wípé àtàǹpàkó ọ̀ká báyìí lásán ní àwọn mẹ̀lẹ́kà ó ti gbogbo àwọn èèyàn lọ bí wọ́n ti gbó ọ̀hún náà wọ́n tún sàkọ̀mọ́ fọlọ́run ọlọ́run ọba ní wájúmọ́lá ìkàtún mùsùlùmí pàtí ní àwọn màláíkà náà àwọn náà ń látara ìbẹ̀rù ọlọ́ látara ìbàbàrà ọlọ́run Àṣọ̀wọ́ìk sọ ẹ̀kọ̀ tára bá bára ó sì sẹ́ ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga máa sọ ìbínú ẹ̀ kalẹ̀ láti sọ́nà ó bẹ̀rẹ̀ àwọn àfáà tí wọ́n ní sọ ikọ̀ àwọn àfóníwọ̀n tẹ̀sí wọ́n ní iná ló jẹ́ bẹ̀rẹ̀ iná ọlọ́run sọ láti sọ́nà kó bọ́ọ̀lù ni ọlọ́run ọba aṣe ní ìyà látọ̀dọ̀ ẹ̀ kò sí tọ́lọ́run olè jù láti sọ́nà kó lọ bá ẹ̀tọ́lọ́run fẹ́ jẹ níyà ọlọ́run ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ sábà ọ̀nà Al-Qur'an gẹ́gẹ́ bí àpójúwé àṣàbì jánà àwọn tí wọ́n ní ọgbà ìgbìnà ẹ̀dá àṣàbì jánà àwọn tí wọ́n ní ọgbà tí wọ́n ní oko يقسموا لا يسلمونها مسلمين ولا يستثنون فطاف عليهم ربهم فطاف عليها طائف من ربهم نائمون فطاف عليها طائف من ربك وهم نائمون طائف فهي صائقة نائمة àwọn tí wọ́n ní ọgbà bàbá wọn nígbà tó ń bẹ láyé òun mọ̀ ń tò sọ rẹ̀ àánú mọ̀ fáwọn yìí tó bá kéré oko yóò fáwọn yìí yóò sì tọrẹ àánú ìgbà táwọn ọmọ tí bàbá yìí kú àwọn ọmọ wa nìkùnú pé bàbá àwọn ló lójú àánú ṣùgbọ́n wọn nínú àwọn kò ní tó tẹ́lẹ̀ bàbá yìí ó ti kéde nígbà tó bá fẹ́ kéré oko ẹ̀yìn èèyàn náà bọ̀ ẹwà gbàdúrà ṣùgbọ́n wọn mọ àwọn èdè rẹ̀ wọ́n wá ní táwọn ó ṣe nígbà àwọn yóò ti máa retí àwọn ò ní kéde tó jọba yìí làwọn lọ dé àwọn قدمه ليخرجن فاء لا يستثنون لا يستثنون فقام عليها طائف لربك هم نائمون فأصبحت كالصريم فتناجوا مصبحين أنبدوا على عرفكم إن كنتم صارمين الظالمين نعم. فأما طلبوا وهم يتراءون ألا يدخلن اليوم عليكم مسكين على أرضهم قادرين فلما رأوها قالوا إنا لضالون أقبل بعض ولا بعد يتلاومون وأنزلنا على ربي àti ọlá rẹ̀ ga ó jẹ́ ká mọ̀ nítorí kí n lọ mọ́ àyà yẹn wá kò jẹ́ jẹjẹ pé pàtàrà bá sán àdúgbà lójò bá rọ̀ ọlọ́run lè sọ ọ̀pọ̀ta láti sọ́nà tó fi máa aláni àwọn ọlọ́run la jìdánwò wọn àfi nǹkan kékeré àfi dánwò wò wọ́n ti fẹ́ yìí gẹ́gẹ́ bá lè ṣe ìdánwò fáwọn ọmọ bàbá tí bàbá wọn lóko tí wọ́n ní nǹkan oko tó pọ̀ ọlọ́ọ̀bá ní àdá wọn ọmọ ní àwẹ̀ ìjọba àwọn ọmọ náà tí wọ́n pinnu tí wọ́n sì ṣèlérí tí wọ́n sì fúra wípé bàbá àwọn ní máa fi nǹkan oko sí ẹ̀tọ́ ọ̀rọ̀ ipa tó ti lọ tán àwọn búra ìrìnàṣìmọ́ náà mùsùlùmí àwọn òní kéde bàbá àwọn ó lọ kó nǹkan oko àwọn ó jí lọ nídàájí táwọn òjì ní jí débi pé wọ́n mọ̀ wípé èmi làwọn fẹ́ kéré oko báwọn ó ṣe ké ní ẹ́ bẹ́ẹ̀ sì ni wọn ò fi tọ́lọ́wọ́n ọba ṣe wọn ò fàyà sí sí lọ́sùn jáde gbogbo bí ẹ̀ bá ti bẹ́ẹ̀ ṣe kódà kí nǹkan yẹn kó rọrùn ń ṣe ìsọkúbọ́lọ̀ bá fẹ́ torí pé ọba fẹ́ kò sí nǹkan tó rọrùn ṣe kò sí tó dùn ṣe àti tọ́lá bá bá ẹ̀ lọ́wọ́ ṣe ọlọ́run bá la وهم نائمون ثم عليها طائف من ربك وهم نائمون ọlọ́wọ́ bá wá jẹ́ mọ́rin ọ̀rọ̀ ẹgbẹ́ ìgbẹ́ ìsọ pé dájí yẹ yóò lọ oko ìbẹ́ kan sùn kílẹ̀ tó mọ́ ọlọ́wọ́ bá rí àpò tí wọ́n ń sùn kílẹ̀ tó mọ́ èmi ọlọ́wọ́ bá mo ti fi nǹkan kan rọ́ kiri ká gbogbo fún ẹ mo ti tu ìbínú ọlọ́pù ìbínú òṣèlú ọlọ́run mo jù sínú oko náà. Gbogbo tí ń jókòó yẹn ó padà wá di bí kóòkó jẹ. Gbogbo ẹ̀sìn nǹkan tó kílẹ̀ ó mọ́. Gbogbo oko èyí ìgbàtílẹ̀ òfin máa ọ̀rọ̀ ní gbogbo ẹ̀ ti jìbì tó fẹ́ ìgbàtílẹ̀ wá fẹ́ mọ́ àwọn mọ̀fàtà mẹ́rẹ́dá aláwọ́sí lè tàbá ààlà ilé pánìkà lórí ẹ̀kan náà ń wọn pátà wọn wọ́n wá ń pèrà wọn méjì ayé nígbà tí kò wọ́n ń àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀sìn lọ sí ra wọn lórí ẹ̀sán kìkì kẹ́kìtì wọn lókè. wọ́n ní ẹ̀wọ́ ajá tètè ìdá títí lọ sọ́kòó ní gbọ̀ngàn sọ́ọ̀lì bẹ́ẹ̀ bá mọ̀ wípé lóòótọ́ lẹ́fẹ́ lọ kéré oko nígbà táwọn èèyàn ò tí ì lè jí àgbóyìn àlọ́. Ọlọ́run ọba ni wọ́n bá bọ́ lójú rẹ̀ máa ń mọ́lá kú wọ́n bá bọ́ náà. Kọ́dà wọ́n ò sọ̀rọ̀ ókè wọ́n sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ káwọn èèyàn bàbà àgbàgbó wọ́n ti jí bọ̀nà oko lọ. Ọlọ́run nínú tí wọ́n ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ náà ni wípé lẹ́nu ta bá lọ kọ́rò ìmọ̀ wa a ní ìtàkálà ìní kan kó sí ẹ̀mọ́ a ní jẹ́ wọ́n wọ́n rẹ̀ a ní fún aláìní nìkan ní ìjọba nínú ta bẹ́lẹ̀ gbólógbò. Níbi ẹni wọ́n rìn lọ àkọ̀ọ̀dì ní aláhárí nínú wọ́n lọ àkáwọ́ lèdè lóko ara nígbà tí wọ́n lè lọ oko náà tí wọ́n wo oko ọmọ òkú tí èdè máa jìnà iná alábọ̀ ọ̀rún kí Ọlọ́run ti bí ṣe jẹ́ràn wá ní. Bájá lọ màkùnrin mú ọlọ́run ti hàn náà dáadáa, ó ti hàn mọ́ nínú wọn àwọn tó tó ń sí làákà nínú wọn. Ó mo sọ fún yí láwọ́lá tó sàgbè fún ó yẹ ká sàfọ̀mọ́ ni. Ó yẹ ká mú tọ́lọ̀ ṣe. Àwa lérò pé agbára wa ní bá rẹ̀ láàrin ìjìnlẹ̀ òun mọ́ ẹ̀wọ̀n tó jẹ̀mọ̀ gbogbo ogun wọn ti jóná ìgbọ́ yẹ tí wọ́n sọ níwájú ọwá padà sọ lẹ́yìn Wọ́n ní ní mẹ́rin kọ́ lọ́run dájúdájú àti ìtàbò tí fẹ́ ara wa. Ọ̀pọ̀ bàbá tó kún náà wọ́n bá wá tójú kọra wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní ikú ra wọn pé ìwọ lọ fà á kò ní kọ́ ìwọ náà ló ní àti rẹ̀. Gbogbo ọdẹ́ panupọ̀ pé náà ẹjẹ́ panupọ̀ gbogbo aláṣẹ lọ́hun. Wọ́n wá ń kábà mẹ́lé rí ẹ̀yà ajá padà sọ́dọ̀ ọlọ́run bọ́yá ọlọ́run lè sàánú wa ìrìn tó ti tó yìí ó padà wá ṣe ìdá padà tó tún lóore jù yìí lọ fún wa lẹ́yìn tó ti ṣẹlẹ̀ عذابك العذاب والعذاب الآخرة أكبر wọ́n ní tọ́ ọ̀dọ̀ ọlọ́run làwọn wá fọkàn síbáyìí ọlọ́wọ́ bá ní tí wọ́n ní ilẹ̀ kàdá ayé kan àdá bọ́lọ̀ máa bẹ́ẹ̀ jẹ àwọn èèyàn kan níyà bọ́lọ̀ tí máa ń jẹ wọ́n níyà nìyẹn ìpàdá ti fọkàn sí nǹkan ọlọ́wọ́ àti náà ti fi kẹyìn bọ́sì tí wọ́n ti gbà wípé àfàì má ti ṣe kiri yìí bọ́sì wọ́n sì ṣe ìtọ́rọ yóò tù wàdà ọlọ́wọ́ ní ìran kan nínú ìyá ni tó tó máa ń jẹ àwọn èèyàn kàdá ayé kan àmì ìyá táyé lè lò ìtọ́rọ ń ṣe yóò torí jẹ yóò wà lá yóò sì yẹra àwọn ìṣẹ́lẹ̀ náà ni máa ṣe yóò wà lá yóò fi jẹ́ pé ká máa fi tọ́lọ́ ọba àkọ́kọ́ tó bá ní agbọ́gbọ́ wọn lẹ́yìn bẹ́ẹ̀ mọ̀ nǹkan yìí ṣe gbogbo nàìjíríà ló á ah, pẹ̀lú ọ̀pọ̀lọ́ má sọ pé à ah, ìjọ nàìjíríà nìkan tí ó gbé gbogbo tọ́nu Cameroon àwọn náà ìjọba ọmọ àti ìdíjọ́ ẹ̀kọ́ nìyẹn kámọ́ra fi ní insha Allah kámọ́ra fi ní ìdíkùnlá pẹ̀lú ìrọ̀pọ̀ ọlọ́run kámọ́ra fi sí ìta ọ̀fẹ́ mú jáde sí ó náà ní wípé tọ́ ìlú tọ́rọ wọn bá ló ń sọ kalẹ̀ láti sánmà ó bọ́ọ̀lù oko yẹn ó jóná ìbínú ọlọ́run nìyẹn sọ ikọ̀ náà ni ẹ máa woko nígbà míì ẹ̀ẹ́kà gbọ́kọ́ pẹ̀lú ìgbóná ẹ̀ẹ́ nígbà tí ó ń sí ibi tí náà ti wọ́pẹ̀lú ya gaya makanan amurka da gaya makanan nan danin ẹ̀ẹ́dí lè sọ àtó ìbìkínà lè sọ ẹnìkan òní lè sọ ṣe ẹ̀mọ̀ bí dábẹ́kùn bá ń fẹ́ nígbà míì tí kì bá ń ṣe ẹ̀mọ̀ gbọ́ dúdú iná lè sọ̀rọ̀ bẹ̀ nínú dúdú ìjìyẹn tí ń dún yẹn tí ọmọ ìlú ó iná lè sọ̀rọ̀ jáde nìyẹn Kàdáàlì kàlẹ̀ àdá ìyàbí bẹ̀lọ́wọ́ ọlọ́wọ́ ọba ó pọ̀ ọmọ jẹ wá níyà. Bọ́dọ̀ ń lè sọ bó ṣe lè sọ pé kí náwó tẹ́yọ nínú akẹ́gùn. Bẹ́ẹ̀ náà ni iná lè tẹ́yọ nínú òjò. Iná lè tẹ́yọ bárabátá. Iná lè tẹ́yọ bímọ̀ ìmọ̀lẹ́bá tó wà. Iná lè tẹ́yọ bẹ́ẹ̀ kí náà ó sí ẹyọ nínú mọ̀nàmọ́ná kí náà ó sí ẹyọ lára básán kí náà ó sí ẹyọ wọn tó jò bá ń rọ ìyẹn ní jẹ́ sọ́ọ́ríkọ̀ jámù rẹ̀ ní sọ̀wáì ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní máa ń sọ̀wáì kù sílẹ̀ ìbínú rẹ̀ nípa dára básán ìgbà tí mọ̀nàmọ́ná bá ṣe jàrà ìbínú ọlọ́wọ́ bá lè jáde lásìkò náà ó sì lè jáde lásìkò míì náà ọmọ jáde pọ̀jù kí ìbínú ọlọ́wọ́ bá ìbá wá jáde ẹni bá wù ọlọ́run bá lè rí mú kó lérí lẹ̀ ọlọ́run lè jẹ́ kó jáde ẹni tó bá wù àwọn agbóhùn ẹ̀tẹ̀ sí wọ́n ní mẹ́yà ṣáà ọ̀tọ́lọ́run bí ó lè jẹ́ mùsùlùmí ẹ̀ẹ́dẹ̀ wà gbọ́ ìgbà àrámọ̀sá wàrà lábẹ́dá bá sùn ní mùsùlùmí sọ́nà wọn bá bínú sí ara ìdọ́lọ̀ ń kọ ikú sí ẹ̀mọ́ ni ẹlòmí ti lè jẹ́ kèfèé rí tó lè pé bára ẹ bá sọ wàrà ẹ mọ̀ rí àwọn ilé ńlá mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ní ga tó wà tí wọ́n máa kọ́ tí máa ń ga yẹn abroad ẹ̀rí yẹn wọ́n gbúdọ̀ ṣe àwọn nǹkan tí ó máa mú tọ́ndà tán tí ó máa káṣe because iná lè fẹ́ yọ níbẹ̀ tí mọ̀lẹ́mọ́ná bá ti yára tó bó lè ṣe yára yẹn àwọn wẹ́ẹ̀sì kan bẹ tó bá ní tó lè iná bí ìgbà tí iná bá tó spark ẹ̀rí wípé tí mọ̀lẹ́mọ́ná bá sá wára nígbà míì gbogbo náà lérò Why wáyà lè pa kí ló sẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run jẹ́ kó ń gbé wa pé gbogbo ń sáǹsáǹfà ní bẹ̀ pátá ìyá bẹ̀ẹ̀bẹ̀ náà èyí tọ́lọ̀ bá bá fẹ́ kí bá wà lómi bá bá ń bẹ̀lọ ọlọ́run tó dùn ọ̀rọ̀ kó débi tẹ́kùn wa ni òjò kan náà ní kọ́rọ̀ iná olùgbéyà ọlọ́run oríṣiríṣi wa mú kákẹ́kọ̀ọ́ bákàtù tí ń fẹ́ yẹ bó ṣe lè jẹ́ mínímà ìgbádùn fún wa ó tún lè jẹ́ mínímà ó tún lè jẹ́yà ẹ wá ṣe lé gbogbo jíjẹ́ kẹ̀ra pátá méjèèjì náà lè jẹ́ kábímọ̀ láyé ìdẹ̀ra ní ọlọ́run ó tún lè jẹ́ ìyà ìyà ọlọ́pọ̀ bá lè bá rìn bára ti sáhùn ìbínú ọlọ́run lè bá rìn bí mọ̀nàmọ́nà lè ṣe yà ìbínú ọlọ́run lè bá rìn ó sì tún lè máa jẹ́ ìkẹ́kùn wa ọlọ́wọ́ bá ní wà yóò sí lòsàn wá ìpọ̀pọ̀ yóò sí ibòbí ààrùn ẹ̀ṣà ọlọ́wọ́ bá ní kí í ṣe sàgbó ọlọ́wọ́ bá ọ̀fẹ́ kó wà yúrú sílù sàgó sọ̀wáì ọlọ́wọ́ bá ní wà yúrú sílù húwà ayé ọ̀lá òun ló ń máa ju sọ̀wáì jámù sọ́wáì kọ̀ ó náà níná àbíbìnú ọlọ́run tó ọlọ́run tó bá òun ló máa jù

àwọn ọgbà mẹ́rin. Àwọn aṣọ́fẹ́sọ̀ tó olóògbé. Wọ́n aṣọ pé ọ̀dà kálá olóògbé. Àwọn aṣọ wípé ọ̀rún mìlà lóṣe. Bẹ́ẹ̀bá ti sọ pọ́lọ̀ lónìí nǹkan wọ́n sọ̀yà gbàǹgbà wọ́n máa bá fà lérí ẹ̀wọ̀n rárá àwọn làwọn ṣe kìí sọlọ Ṣàngó ló ṣe ọlọ́wọ́ bá láwọn aláìgbàgbọ́ ní jẹ́ ọmọ ọgbọ́ lẹ́nu wọn ni ẹ. Àwẹ́wà olùkọ́ ti mú náà bí wà ìdàlílẹ̀ tó là ọkùnrin rẹ̀. Àwọn onígbà, wọ́n máa tàbí bí ẹ̀sọ́dọ̀ ara wọn ni wọn ò ní sí ìjọ́kọ̀ ọlọ́wọ́ bá àkápá ọlọ́wọ́ bá wọn ò ní sí ìrìnlẹ̀ bọ́ lọ́wọ́. wọ́n á gbé púpọ̀ agbára bó tó wọ́n gbé fún kan mí lẹ́yìn ọlọ́gbẹ́ ní mùsùlùmí ni ó ń kírun ṣùgbọ́n bá dojú ẹ̀ yóò gbé agbára nígbà òyìnbó tún bára ṣe sábà ó gbé láti ilé ọ̀la àyà rẹ̀ gbogbo gara gbogbo mẹ́wẹ̀ẹ́ wà fún náírà èyí ń kọ́ gbogbo gara gbogbo mẹ́wẹ̀ẹ́ wà ojú náírà ọlọ́wọ́ bá ní kò síbẹ̀ ẹgbẹ́ sọ fún wọn wọ́n wá kankan láti gbogbo gbogbo agbára yìí kó sì sọ lọ́nà Bàbá ó ní yóò ṣe àbòsí tó ga ní ìwọ́n ló ṣe nǹkan dípẹ́ àyọ́ mbọ̀ wá kọ́ ilé ìwọ́n lórí fún ẹnjìníà ni ìwọ́n ló ń pèlè lọ́wọ́ ìwọ́n ló ń parí ẹ̀jì ìjọ́nà wá fẹ́ sí léwu ẹni tó wá wọ́n kọ́lé fún wọ́n nílá wọ́n wá ní oúnjú ẹgbẹ́ òdúpẹ́ lọ́wọ́ ẹnjìníà tó ṣiṣẹ́ ilé ìwọ́n náà sá rẹ̀ kódà kó láti yẹ pé ọ̀fẹ́ tí wọ́n dá pọ̀ rẹ̀ ṣùgbọ́n mọ̀ sí ẹbí bá náà kó ẹni bẹ́ẹ̀ ń pè yí kó kọ́ sí ẹni ká wo ló tèrí lára wa títóbi ọlọ ló fi jẹ́ kápò sí tó ga ní kéèyàn ó gbé ẹ̀tọ́ ọlọ fún kàlójì obi ọlọ nínú ìdí nìyẹn tó fi jẹ́ pé ṣíríkù òun ló ga jù nínú ẹ̀sìn ọlọ́run ò forí jẹ́ tó bá ṣẹ̀kọ̀ pẹ̀lú ẹni tó bá gbé ẹ̀tọ́ ìmọ̀ ọlọ́run tó gbé fún ẹ̀yà ìmọ̀ ṣíríkà lọ́tọ́ ìmọ̀ so ìdí ìyẹn tó fi jágbé ọlọ́wọ́ bá ní wọ́n ohun yíò já ìrú nàbílá ọlọ́wọ́ bá ní ṣe ni wọ́n ń ṣe fàǹfà bẹ́ẹ̀ sọ fún wọn dọ̀lá wọ́n tún mọ̀ wá wọn irọ́ kan pa àwíjàre kan ó máa mú wá bẹ́ẹ̀ sì ni ọlọ́ta ń sọ̀rọ̀ ìṣẹ́ nínú ìmìhàn alìmẹ̀hàl àwọn àgbà ní àlùkún wà ó ń bẹ nínú ìtumọ̀ táwọn àgbà fún alìmẹ̀hàl wọ́n ní àlùkún wà ó ń bẹ nínú wọn tún sí ṣẹ̀dí dùlùkún wà wípé ọlọ́pọ̀ bá bẹ̀rẹ̀ rí ẹ àwọn ẹni wọ́n ti bẹ́ẹ̀ ṣèdíkù ìfàhàn wọ́n ní ṣèdíkù ìfàhàn afọ́ àwa àbúrúkù lẹ́yìnà àwọn ní ṣèdíkù ìfàhàn alìmẹ̀hàn wọ́n ní àlòkúbà wọ́n ní ọlọ́wọ́ bá ó ṣe ní kó jẹ́ ẹ̀yà ìyá ọlọ́mọ bá ṣe ọlọ́kùnrin jẹwa ẹ̀yà bákan náà ó mẹ́nu àwọn àbúrúmọ̀ tafsir tí wọ́n ní kó dẹ́yìn kọ́lọ̀ wọ́n dẹ́yìn agbára rẹ̀ orí irun lérí ẹ̀ yọ́ ma wọ́ ọ̀nà ọmọ rò pé òun ṣàṣeyọrí kódà yóò tún máa kó dáadáa yóò máa kó jẹun ìwọ́n máa rí pé àbí ìjà tó ń sinmi náà lè ṣe ògbé máa dáadáa gbàtí ọ̀nà dámú ẹni olùmọ́ ààrẹ ṣẹ̀dí ìlú ọlọ́wọ́n bá ń ṣe tọ́bágbáni tó bá gbá ọmú olùdọ̀wọ̀ olùbọ̀bẹ̀ àdẹ́sọ̀lọ́wọ́ àríwá àríwọ̀sọ́jà àdẹ́bí ìfìnàlọ́ àlàyúmí lọ́pọ̀ yìí ọlọ́wọ́n bá máa ń bẹ alápò ìlẹ́kẹ̀ yọ́ máa ń lọ lára hátà ìdá àkádà títí tọ́lọ̀ ó fi gbámú tọ́lọ̀ bá gbámú tán láti kò lè gbọ́ níbi ọlọ́run ọlọ́run eléyìí tó máa ṣe ní torí rẹ̀ ààyàtà tí agbúrọ̀ta ìmọ́lẹ̀ tó pọ̀ sábẹ̀ ààyà náà arìkúdáre mẹ́ wípé àrá ń bẹ tó ní agbára arìmú ń bẹ alìbárùkù ń bẹ ìtímá tí ń sẹ̀ dáa tí ó bẹ̀rẹ̀ ìgbójúlọ́wọ́ ìrìn ó ń bẹ àti pé ní ṣìláàrí kára ó sá kéèkì mọ́ ó ti yàrá ìbílò ọlọ́run náà mọ́ bá ní bọ́lọ̀mbá pẹ̀lẹ̀ ẹwà rí pé gbogbo ta gbé kalẹ̀ ìjẹ́ náà tó bá ìpínlẹ̀ àwọn aláìsàgbọ́ ni wọ́n sẹ̀gbó tára bá ti sán àwọn tó bá ṣe sàgbó tó bá fẹ́ sí sí wọn yóò wá fi ẹ̀tún àrá yóò ránṣẹ́ òun ní káàkà ti sán gbára ẹgbẹ́ ara yóò bá ní tó bá ti wá bá ní yóò lọ bá ẹni tí ó bá ní sàgbófin ìgbàtà ìsọ mọ́rọ̀ lọ́wọ́ bá náà ṣe rí ẹ̀rì pé ń bẹ ń bẹ ìbínú ọlọ náà bá rí a wá ní ìbínú ti sàgbó ni àwọn tó sàgbó tàbá ti ara máa wá ọ̀nà àbáyọ bí ìtọ́lọ̀ bá ti pè ní jẹ wọ́n wọ́n náà tí wọ́n fi gbé fún kamí lẹ́yìn ọlọ́run yóò wá lójú bí i ká sọ wípé ẹ̀ẹ́dẹ̀gbẹ́sì kìníkà ọwá lọ fẹ́ ṣàkó lọ́wọ́ àrábì sálòtọ̀ kìníkà ìṣe pààrà ìgbàgbà ti jáwọ ilé kan gbogbo ẹ̀sì jùlọ sáàlọ́ lọ́run ló ti rẹ ní àbísàgbó ló ti àbísàgbó ló wà lọ́rùn ọ̀nà méjì ni ẹ̀rì pọ́lọ̀ wọn bá wà tó lẹ́ parí ayà ọlọ́dúnwà wáṣẹ́ ní dòrò ìmẹ̀ ààrì àwọn àbá tí wọ́n tún sí alìmọ́kìrù wọ́n lè ọlọ́wọ́ ọba àlúmọ́ padà nínú ìṣìnà àyìnbá ìṣọ́ náà lónìí ìṣẹ́ tọ́lọ́ àgbó lónìí ẹgbẹ́ ìgbàgbó dábẹ̀ ní ìṣẹ́lẹ̀ sí nínú mọ́kíwọ́ ọlọ́ni ọlọ́wọ́ máa jà yẹn lórí ẹ̀ṣílẹ̀ ìjọ náà ti pọ́ síbẹ̀ ọlọ́wọ́ ìmọ̀ sí pọ́ síbẹ̀ nítorí wípé ọlọ́wọ́ bá fẹ́ jẹ àwọn ẹyẹn níyà ọ̀nà kan nìyẹn nípa mú sí tọ́lọ̀ fi parí ayà yẹn tó ọwọ́ ṣẹ̀dí ìdùnnú àwọn àbá àti wọ́n tó rẹ̀ ló ṣẹ̀dí ìdùnnú ọ̀nà kan nìyẹn ọ̀nà aláìkejì ó náà ni wípé àwọn ṣàyàmín àwọn àlìjànú àwọn ọmọ ogun èṣù kò sí tọ́lá wọn bá ṣe wọ́n fẹ́ ti pé ìṣẹ̀ náà wọ́n fẹ́ ti àṣìṣẹ́ ìdàkẹ́ ìdáwọn wá ṣe yẹ àwọn ti tàwá ẹ̀rì pé tọ́lá ṣe aṣọ gidi kan ní àwọn fóònù ṣe àtẹ aṣọ òfin torí àwọn tí ó ti lè rówó ra ìdí òjìnà wọ́n lè rẹ̀ ọjọ́ra wọn náà lẹ́sù ṣe rí ọlọ́nà ìgbẹ́nà bẹ òjìnà ẹmọ́wọ̀ àlìjẹ́nà bẹ láyé náà àlìjẹ́nà táwọn abẹ́rẹ́mọ́dé ń bẹ odò ń bẹ́ẹ̀bẹ̀ òjò rẹ̀ ẹmọ́wọ̀ ẹ̀yìn sí odò

tí ó fi wá rú ní lójú tí ó fi ní iye ní mẹ́mọ̀ tó ṣe lọ́n ní àbíṣe wọn wọ́n a máa lu ọkọ̀ ní méjì yẹn lábùkù yẹn tẹ́ fi wá wípé àwọn ni wọ́n ń ṣe ìṣọ́lọ́ anẹ́gbà wa ta sí wọn wọ́n wà pa irọ́ tí ọgbọ́n ó pa mọ́. tó jẹ́ òyìnbó tí wọ́n kò irọ́ ọgbọ́n wọ́n fi wí tí ó bá dàbẹ̀ tó mú. ṣùgbọ́n wọn fi inú ilẹ̀ fún wa àbí iṣẹ́ gbogbo tí iṣẹ́ rẹ̀ lẹ́ òun lòún ṣe. ìjà káwọn ó sán ọwọ́ ọlọ́ni kí mọ̀nàmọ́ná ó ṣe yà àṣẹ ọlọ́ni kọ́lọ̀ ó bínú kí bínú ọlọ́ni láwọn àdúgbò yẹn àti nígbà míì náà kò sẹ̀mí ọlọ wọn wá lọ dúró lábẹ́ ẹgbẹ̀ yẹn báwọn làwọn ṣe sábà tí wá ń sọ báwọn làwọn ṣe ta sáwà náà sì ń lè nípa rẹ̀ ìgbàgbọ́ àmọ́ ìlú nípa ọlọ ìgbàgbọ́ àmọ́ ìlú ẹni tí ó sọnù ó sọnù ẹni tí ó sì mọ̀nà ó mọ̀nà tó ó lò lórí àmì jẹ́ ọlọ́run àti ọlọ́run náà ní gbogbo ẹ̀ ìyẹn la gbọ́dọ̀ tí ó lélé òjìdí ń tẹ̀lẹ̀ lábẹ́ sánmà àti ọlọ́run bá kó mọ̀ sí ọlọ́run bá ní ṣe òun ló dá sánmà òun ló dá òun ló dá mọ̀nàmọ́ná tí ọlọ́run bá ju sọ ẹ̀kọ́ lásìkò yẹn àtọ̀rọ̀ ọlọ́run bá ló ti wá ẹnikẹ́ni tó bá mùsùlùmí kódà ìgbàmí ń bẹ àwọn ọdí bàbá bẹ ní kéta kéré jù báyìí lọ àwọn àtàn kò sí lé lórí tọ́lẹ̀tì kò sí lé lórí tọ́lẹ̀tì kódà kọ́kọ́ lórí ẹ̀kọ́ dá jù bẹ́ẹ̀ àtàn náà kò ní tọ́lẹ̀tì nínú táwọn agbọ́n jùmọ̀ nínú ìlú àtàn yọ́bẹ̀ ìdájọ́mọ́lá láti ìpéjú níbi àwọn ẹjọ́ lọ́ńkà kò síbẹ̀ láwọn àtàn wá nì àwọn ti àgbọn ó kọ mẹ́ta là mọ́ pé ní pè ó pè ní ibú àgbọn àgbọ́pọ̀ mbẹ̀ nínú gbóyè ẹwà ara wa àgbọn ní ẹ̀rì wọn pé wọn ò ní léwé lórí mọ́ wọ́n ka gba lásọ́bà náà ni kò ní ṣe ó kàkọ́ lórí ẹ̀ ṣùgbọ́n bá nínú ẹgbẹ́ ní kéèkéé ẹ̀tọ́jọ́ bá ti rọ̀ báyìí àpapọ̀ olórí ó dápì gbogbo ọmọ àdáwọn àgbàlagbà kí náà ń tàbí àtàkùn pé tábẹ́kùn bá di ń fẹ́ àgbọ́ ọmọ ìjábọ́ òmìtàlù ẹlòmí àkóso akọ́sáká ní òmìtà nì àwọn ọmọ wà bẹ́ẹ̀ ń gbà mí ara lè sá tára bá sá wàrẹ̀ lójijì ẹ sì rí bí iná sọ lórí ìdí àgbọn bó ṣe kìkì tóun iná sọ mẹ́rin ìgbàdí àbá fi lè mọ̀ àgbọn yóò kù tán yányán kò wá orí nìkan ní ó kù kò ní lé mẹ́mọ́ pàdé òkú ìjọ mẹ́ta nípa náà sọmọ sọ pé ah àgbọn yẹn fẹ́ pàbọ̀ nìyí àdúgbò tó rí pé àbákan ń bẹ nípa náà àbá ń gbà ẹ̀ láyé káyọ̀ ń tó bàbá lójú wọn ni ah, àrà tí wọ́n rántí ìṣòro olóńtẹ́ ìtàkùn yàtọ̀ sí ẹjọ́ mọ́ bẹ́ẹ̀ bá kọ́ ilé tó bá ta rororororo àráyé rí ìjọ èyí tó kílẹ̀ bí lè bá ga tára bá sọ gbára ó yà fẹ́ kìlẹ̀ kí ló sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan yẹn kò ní kankan ṣe pẹ̀lú ìdàgbò àwọn àṣàrà àgbọ́nà bá kó sínú nínú sánmà àwọn waves kan bẹ́ níbẹ̀ tó lè lana ọlọ́wọ́ bá ló ń kọ̀ tó gbogbo àwọn nǹkan yẹn kò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdàgbò gbogbo ìṣẹ́ bá rí tó bá ìjọba yẹn àdìsẹ̀ ánẹ́tù bí ṣàyàmí ìwárà lọ́wọ́ láti ipasẹ̀ àwọn àìjọnú àwọn náà lè máa fẹ́ ṣe ìwọn náà láti lè fi máa ìgbàgbọ́ tó wá jẹ́ ṣùgbọ́n tí ń tẹ̀lẹ̀ lórí àbọ̀lọ́wọ́ bá lójú wá èyí ni lókùn rẹ̀ jẹ́ gbàgbọ́ wa gbọ́dọ̀ bá wá wá tà fún wa tí wọ́n ti aburú yẹn kán lè so ibú káwọn èèyàn ní iná tún lè ṣìnà látara wọn ọlọ́pàá lè ju wa bẹ́ẹ̀ ọlọ́pàá gbogbo wọn wá ìdòrò ní ọba tó lè ní jíjẹ ní àní kó mẹ́jẹ̀ wá níyà ọba tó lè ní kó máa jẹ ẹ̀yẹn ní yóò máa jẹ́ ọmọ ìbàjẹ́ yóò sì máa rúgbọ́mọ́ àbí mọ̀nàmọ́ná tó bá ṣẹlẹ̀ ǹjẹ́ àwọn kankan bẹ káàkiri ọmọ wí tó jẹ bá ń rọ̀ sí olùdáni sọ́lá àgbàlẹ̀ ìdánilẹ̀ ìdáwó sọ́lá ṣùgbọ́n tá a bá wọnú súnà àrẹ́bùwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam èyí tó fẹsẹ̀ múlẹ̀ tó tẹ̀wọ̀n ó náà ní wípé ààrí ẹ̀rí tó lálàáfíà tó wá alábọ̀dọ̀ alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó sọ àdúà kan àbí àtìkáàrù kan tá gbọ́dọ̀ máa wí tára bá tán àbí tí mọ̀nà mọ́nà bá ti yà látọ̀dọ̀ alẹ́gbà sallallahu alaihi wasallam àwọn àhàdíìsì tó wá

sí nǹkan báyìí bá àbá tán àdúrà báyìí ká lè kò lálàáfíà tó dá nípa ìlàsàn. wọ́n bèèrè lọ́wọ́ àbúrò wa ṣéèkù báàlì alayhi rahmatullah kí ọlọ́run bá kí ó bá yọnu sí wọn. wọ́n ní tí àrà bá tán kí nǹkan tí alẹ́ tán láti máa rí. bákan náà tí mọ̀nàmọ́ná náà bá ti yàrá kí nǹkan tí alẹ́ tán láti máa sọ. àfọwọ́ ṣéèkù báàlì alẹ́ ìrọ̀pẹ̀tùlá kí ọlọ́run bá kí ó bá ayé ló sí wọn kó sì bá kẹwà wọ́n ní àwọn òòrí ẹ̀rí kankan tó lálàáfíà tírèdì lọ́dọ̀ àtẹ́sẹ̀lẹ̀ àwọn sọ́lẹ̀ yíká ní ìlú táwọn bá ti sọ ìkàbá ìka mọ̀ sọ́dọ̀ àwọn tàbí táwọn ọmọ wí fúnra wọn látọ̀dọ̀ ara wọn àfọ́ àwa Abdullahi bin Zubair ó ní ló máa ń wí tára bá fún àfọ́ àwa Abdullahi bin Umar wọ́n ní táwọn ọmọ wí tára bá fún àfọ́ àwa Ali bin Abi àwọn náà ní táwọn náà wí tára bá fún kódà a rí àwọn kan náà tàbí sọ́dọ̀ àfọ́ Abdullahi bin Abbas àwùjẹ́ wípé táà bá mú ẹ̀rí kan wá wípé a lè orí nǹkan báyìí bá tán ọ̀dọ̀ àwọn tàbí láti mọ̀. wọ́n wá ní tàhásànú pé kò sí láìsí bẹ́ẹ̀ o bá a bá mú àjọ àlátọ̀dọ̀ àwọn tàbí kò sí láìsí bẹ́ẹ̀. ṣùgbọ́n pé látọ̀dọ̀ bá dàbí sọ pé ká máa bá ṣẹlẹ̀ kò sí kankan tó lálàáfíà nínú àwọn ẹ̀bà wá tó wá lọ́dọ̀ àmẹ́sìnmọ̀mọ́mú àlejò wàhálì ọ̀sẹ̀lá àmá lọ́dọ̀ àwọn sàábé àrí nǹkan tí wọ́n máa ń rí ní àsìkò tí wọ́n àbí aláṣùwárẹ̀ wọ̀ dáálá yọlọ́ وقضى وطلب ولمن قال حلم يسمع رعد ولا يتبع صبره لبعض أعرابا قل بي سبحان الله وبحمده سبحان الله وبحمده أي آية. تقول يدى انا سبح الرعد بحمده أي تبع سبحان الله بحمده لم تصبع صاعقه tí àrá ń tó bá mú bínú ọlọ́run lọ́wọ́ kò ní àfẹ́tì rẹ̀ ni lórí wà yìí sí ibi amẹ́yẹn ṣáà lọ́lọ́run ló kò ní àfẹ́tì rẹ̀ ni ṣùgbọ́n wà yìí ọ̀rọ̀ tó dáa ní tàbá rù àmọ́ kámọ́ fi ti sọ́dọ̀ àmọ́ Muhammad sọ́lá tí ẹ bá ní subhanallah wọn àmì sára táwọn bá gbọ́ pé ara bá ń gbọ́ ara sáwọ́ kàkàdé tábà ń sọ̀rọ̀ lọ́wọ́ ó dàgbẹ́ wọn ò ní sọ̀rọ̀ yẹn lọ má. wà bọ́ọ̀lù yóò sọ pé sùhánù lẹ́ni yùsàbẹ̀ ọ̀rọ̀ àdú àmì yìí wọ́n mẹ̀lẹ̀ ìkàtú lẹ́yìn sí ni wọ́n ti yìí. dáhùn wọn sọ sí wọn ẹ̀rí bẹ́ẹ̀ kò ní àbọ̀. ìgbésẹ̀ máa yàtọ̀ náà ní bẹ́ẹ̀ kìí ṣe pé wọ́n rí ẹ̀gbà wákàtà pàtó sọ́dọ̀ wọn náà sọ

àbá àpìlẹ̀ àbúrú zùbẹ̀rẹ̀ yóò wà ní iná àádá làwà ìdù ṣẹ̀dì ṣe rí àrà tó sáyì à ìyá ọlọ́run tó lágbára ní orun gbọ́nà bá bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ yà ìhálì àp fún àwọn ará ilé bára bá tán ìyá ní orun gbọ́nà láti ọ̀dọ̀ àfọwà Abdullahi bin Abbas àwọn tàbíkì eré ìwọ̀n gbọ́dọ̀ àmẹ́sọ́lá àmẹ́sọ́lá wọn lánẹ́sọ́lá fọ́lá sọ wípé ìdá àtẹ̀mẹ́ ìtò rọ́ àdà tẹ́ ẹ bá ti gbọ́ pé àrá sán wàrà fọ́kùnlá ẹ̀rántí ọlọ́run fa ìmìnà òun láàyò sí ìbù dàkíra àrá ò ní ṣe jàǹbá fún ẹni yìí kò lọ́dọ̀ àmẹ́sọ́lá sanadé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ táàfin sọ pé ànábì kan sọ ṣùgbọ́n àti tàbí jùlọ lọ́dọ̀ àbùlá bùnàbà bákan náà àfọ́ wa al-imam ahmed wọ́n gbà wọn mọ́sánàjì wọn wọn àdáfàna muhammad bin mus'ab àdáfàna ìdárat an abi nadra an abi sa'id bin khudri radiyallahu anhu qala anna nabiyya sallallahu alaihi wasallam yaqul wọ́n ní anẹ́sọ́lá àrẹ̀sọ́lá anẹ́bì sọ wípé taksuru sọ̀wáì indọ̀tìrọ́bì fàá wípé kára ó sán káwọn èèyàn ó sì mọ pàdánù ẹ̀mí wọn látara ìwọ àrá ìṣesí yẹn ìṣẹ̀lẹ̀ yẹn yóò pọ̀ tó bá ti di ọwọ́ kẹ̀yìn ayé fàyàkùn tí ó mọ̀ sọ wípé mọ̀ ń sọ ìkàtílùkùnmù ìgbàdá lẹ́ni ìgbà súnà àpáwọn níbi tí ó pọ̀ jù fọ̀yàkùnú sọ ìkà fùláàrì wà fùláàrì wà fùláàrì àwọn èyí ìlú ló dákọ́ ní àpọ̀pàlámọ́rí àìjọ́sọ́lá àwọn ìpọ̀pàlámọ́rí pàlámọ́rí nínú àmì òpin ayé nǹkan ló pọ̀ nínú mọ́sílẹ̀ imam ahmed ni kódà àdíìsì rẹ̀ sọ̀hímú aláṣẹ́ǹtì muslim ṣùgbọ́n imam bukhari àti muslim lábùjọ síríà wọn ò mú àdíìsì rẹ̀ wá nínú nínú síra àwọn bákan náà àfọ́ àwa ibn abbas wọ́n ni anna wukari ìdá sẹ́mi àrọ́ àti kọ́lá subhánà lẹ́dí sàbáàdàlà wọ́n ni nígbà ní fún ọlọ́run ọba tó ti lé ìwọ àrá yìí tó ń sàfihàn fún أخرجه الطبراني في تفسيره والبخاري في الأدب المفرد وفيه زيادة عليكم بأمة أفا ابن عباس ونسق أن الرعد ibi àwọn akẹ́rí yẹn malakun yẹn akọ̀bìlì gẹ̀ẹ́gì tára bá ti tán mọ̀lẹ́kà kan orí òjò kama ilẹ̀ akọ̀rọ̀ ìjọba bí gẹ́gẹ́ bí ìgbà sí ẹni tó ń da ẹran dídì gbogbo jẹ́lú wọ́n àdíjì tí àfọ́ àbúlẹ̀ ẹ̀fún àbá àbúsọ yìí wọ́n àkọlù àwárí yìí annahu hasan wọ́n ní a lè sọ pé ó dá lọ́rọ̀ àfọ́ àwọn àbúlẹ̀ ẹ̀fún àbá قال عن الحافظ بن حجر في التقريب wọ́n gbọ́ nìkan ní al'akàmùn àgbáyé àfọ́ áfíìsì ní ajẹ́ra kọ̀lá ní inú jẹ́ra àwọn àtàkìrí wọ́n ní sọ̀lú kò ní ẹni yìí olóòdòdó olùdọ́sùkọ́lọ̀ ní ṣùgbọ́n sàkó àwòhá ó ní nǹkan tí ń bẹ lára rẹ̀ tó bá bí kọ́rọ̀ ojúrú ṣèdí ẹ̀rẹ́ pé àdíìsì ńlá làáfíà lọ́dọ̀ àbúlá ìgbàpá ṣùgbọ́n tá a bá ní káfíò kẹ̀lọ́dà ní ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ́lá kò sí kí ní o kò lọ́ àlàáfíà àwọn àlàyé àwọn àfọ́ aláàjì ti pọ̀ nítorí àsìkò lérí wípé gbogbo àwọn àkáàrì ẹ̀rí kan pàtó tó ìlọ́dọ̀ wọn àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí pé ààyè ìṣàwọn àtàrí nítorí pé káwọn sàárà wọn bá ṣe ìtọ́sọ́nà ọlọ́wà èyí tí ìtọ́ bá rọ̀ lọ́rùn àwọn àdìká tá a tàbí ti àwọn sàárà sí àbásán kò sí láìpí nínú rẹ̀ pé àwọn náà lè ṣe káwá káyà kan ọlọ́run bá nílá ó dáwọ́ ìlà والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا باسط كفيه إلى الماء ليبلغ فاه وهو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال fẹ́ ká ìlú ju kúrò fún wa pé Ṣàngó kọ́ ló ní àrá pé àwọn òòṣà míì náà kọ́ ló ní àrá ọlọ́mọ wá tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa àwọn òòṣà ọlọ́mọ bá ní láwọ́ láwọ́ àtọ̀lá ha ọlọ́wọ́ bá ní gbogbo ìpèpè òdodo tó wọ́n náà wọ́n bá nìkan ní ń ṣe ìpèpè àtàwọn èyí pé àgbùdọ̀ mẹ́rin kankan papọ̀ mọ́ lọ́wọ́ ìyẹn nìkan ní gbogbo olódó àgbùdọ̀ gba pẹ́sàn bó lómi àrá kódà kárí kankan tó ṣẹlẹ̀ tó mẹ́kọ̀ ara wo sábàbà bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ńlá o dá àwọn tí ọlá ha ìgbèsè olódó ṣíṣe kàwọn yìí tí ọlọ́wọ́ bá ní ṣe Thank you.

Ìṣáyé ilé bó ti wùlẹ̀ kó máa wọn ò lè jẹ́ kí bẹ́ẹ̀ fẹ́ orí bẹ́ẹ̀. Ọ̀rọ̀pá fẹ́ fún wa lápẹ́júwe. Àtẹ̀ṣbíyù níbi. Ọlọ́run mú wá yùbídù ìfìhàn. Ó fẹ́ dé kó yẹ wá àní ìdíbò ń sọ bó ṣe rí nìyẹn lè ṣe láíláíláí.

ó dàbí ẹni tó ń ó wá lọ yí gbàgbá kò mú fa omi rárá ó wá tẹ́ àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì ó wá nà sínú kàdá pé omi bọ́ sílẹ̀ ó nà sínú kàdá ilẹ̀ fífi ń ka fẹ́ ilẹ̀ ìmọ̀ ó wá nà sínú omi bẹ́ẹ̀ ó tẹ́ ó tẹ́ bá ti kó rí báyìí kó rí lórí gbogbo ìṣe ló sọ báyìí ó wá ń dùn ní omi bẹ́ẹ̀ lè yá bulu gbafá láti lè gbé bẹ́ẹ̀ ó gbé jẹ́ bó ṣe ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó tó gbé kò ní sóbi kankan lọ́wọ́ mọ́. ọ̀rẹ́ ní wọ́n gbé bẹ́ẹ̀ lọ́nà ìmọ̀ye ìgbà obìnrin ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé ṣe ló la ọmọ níka àtẹ́lẹwọ́ bẹ́ẹ̀ ó dà láì omi yòókì jẹ́nu ẹ̀ láyé lára lápòjúwe wọn nìyẹn wọ́n máa ń pe òòtà lóòótọ́ ìbájọ́ àwọn òòtà. gẹ́gẹ́ ẹni tó fẹ́ fomi ó ti wà nídìí omi lóòótọ́ ó ti náwó omi lóòótọ́ ó ti ń bèrè e lẹ́nu ṣùgbọ́n mi ò ní jẹ́nu ẹ̀. Ìjọba ẹwà fi wé tọ́lọ̀wọ̀ bá ṣe fún wa, abẹ́tẹ̀yàn bá dúró lọ́ọ̀kan ẹ̀mọ̀ ìgbóngbọ́wọ́ sẹ́nu, àbẹ́ẹ̀kọ̀ ṣùgbọ́n ọ̀hún sọ fún ilé orí òjẹ́ mú ẹ̀ ó ní gbogbo àwọn ìsájẹ́ bá ń rí níbi àwọn òòṣà wọn yẹn yóò máa jàbẹ́ ní pé ọ̀rọ̀ wọn ní bó ṣe fẹ́ irọ́ ni ṣùgbọ́n lójú ti wà wọ́n máa rò bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọba tó dá wá ní irọ́ ni nítorí pé ní tó náwọ́ nínú orin omi òní jẹ́ ṣùgbọ́n ìmọ̀ gbé fẹ́nu omi òní jẹ́ mẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ń lọ yóò tàbí àti ẹni pàjọ rẹ̀ gbà ọlọ́run ní kòkò yẹ yìí ni àjọ àrùpà ọlọ́run bá ní wa máa dùn àwọn olóka fíri iná yìí láàfin bọ̀ láàá Jọ̀mọ́ ẹwà wíwé gbogbo ẹ̀ tó bá lọ́pọ̀lọ́ àfiwé ìtọ́lọ̀ ń fi lélẹ̀ ìgbọ́ yẹ kó jẹ́ oyé wa yóò mọ̀ dàbí ẹni kó rí bẹ́ẹ̀ lójú ti wa ọlọ́run ní àyèmí sọ fún pàtó àwọn ọ̀tá wà máa dọ̀ àwọn olùkọ́ fèrè náà ilé ìlà ìbọ̀lá ọlọ́run ní gbogbo àdúrà ní kèfèrí ń ṣe tí wọ́n ń pè òǹta láti bí a bùkátà àwọn ọlọ́gbogbo àdúrà tí wọ́n ànù lérí ànù ní wàhálà àwọn òkúrò ń bẹ̀ ilá fi bọ̀lá tó bá rí bẹ́ẹ̀ kódà kó pẹ́ ẹjá tó tọ́lọ ó wá fẹ́ lọ pọ̀ ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yí ó padà súnkùn yìí ẹni èrò fúnfún lówó yọ́ máa sunkún owó náà yọ́ padà di olùsì òsì yóò wá tún burú di èyí bá bọ̀ tẹ́lẹ̀ lọ ẹni èrò fún lọ́mọ yóò kábà máa pé kó tìmọ̀ tìmọ̀ láyé tí ó dájú ẹlọ́wọ́ bá gbọ́ àdúrà àwọn òògbà ẹni dájú ara ẹ̀ gbà lẹ́ni tó bá bẹ lọ ẹni dájú ara ẹ̀ gbà òun lẹ́ni tọ́lọ́wọ́ bá dá lóhùn وما دعاء الكافرين إلا لله يسجد ما في السماوات والأرض ولله يسجد ما في السماوات والأرض طوعا وكرها Ọlọ́run ọba ní wà lè láyé jùlọ máa ní sára àwọn àjíwà gbogbo ní bẹ ní sọ́mọ̀ pátá àti ní bẹ lórí ilẹ̀ ọlọ́wọ̀n ọba ni wọ́n jọ́sìn fún. Bọ̀dílá ayé dúdú lọ́wọ́ ní sẹ́láwájú ẹ̀láwù. Gbogbo tí ń bẹ ní sọ́mọ̀ àti nílẹ̀ ọlọ́wọ̀n ọba náà kò ní kalẹ̀ fún. Ọwọ́ àṣẹ́ṣe ní fìlú fídọ̀, rẹ́rẹ́ àwọn mọ̀mìnì, à ń fínú fídọ̀ ń borí kalẹ̀ bọ́lọ́ Báwọn dáhùn bẹ̀rẹ̀ ní ṣe bọ́ wọ́n kí ló fílọ̀, ọlọ́run yóò tún láàájú wọn, ìwọ̀n ó fòrí Ẹlùmí ń bẹ lábẹ́ ọlọ́run ò yóò pè ní Kárí ṣùgbọ́n tí ọlọ́run ọba ọlọ́run jẹ́ nípa pẹ̀lú nǹkan tọ́lọ́run sọ yìí wàkàrà ààrẹ àwọn ẹ̀dá kan bẹ lórí wípé túláàtì wọ́n gbúdọ̀ gbọ́dọ̀ túláàtì wọ́n gbúdọ̀ borí kalẹ̀ bọ́yọ̀ Ìwájọ́ ti kọ́lọ̀ wọn ẹyẹ àti ìforíkalẹ̀ kọ́lọ̀ ọlọ́run ní kásíbà ádà fún wọn, torí pé jẹ́ mú wọ́n fi lókítọ̀ ṣe ọlọ́run ni wọ́n fi láàrín lẹ́lẹ́gbọ̀dọ̀ ìwà àṣọ. Wàfílà àrùn ìlúùdù ìwà àṣọ. Ọ̀rọ̀ ní bákan náà gbogbo ìgbà tí òjì tó bá ń tó yí bá ń bẹ lọ́sàn. Òjì yẹn náà orin lọ́sìn fọ́lẹ̀ ni. Wàlá àṣọ ọ̀rọ̀ tó bá tó máa jọ wà kálẹ̀. ẹ̀rì wípé kò jí àwọn abẹ̀rẹ̀ láti gbà tí oòrùn bá ti yàtàrí tó bá ti bẹ̀rẹ̀ tó bá ti yàtàrí yóò lọ báyìí yóò gùn yóò máa tó bá tún di ọwọ́ yóò máa gbogbo ìgbà tí ò ti wá ń gùn àtìgbà tó yóò sí abẹ́ wa ọlọ́run ń lọ ni Ìpọ́jọ́ ọjí òjí gá òjí láhùn. Òjì rẹ̀, ó ń tàpọ̀ mọ́ fọ́lọ, ó jẹ́ kù fọ́lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, ọlọ́run bá ń fi ẹwà pé òun nìkan lálágbára. Òun nìkan náà gbogbo nǹkan jẹ́ kù fún ilé ìgbàgbó. Bàbá jẹ́ wá ń sọ náà, lè bá àmọ́ ilé àmọ́ ọdún ìṣàgbó wáyé. Kó ló dé, kò sí ìṣàgbó. Ìgbọ́dún lọ́dọ́, kò sí ìṣàgbó máa gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ̀n bá ń pè wá lọ sọ́dọ̀ rẹ̀ ó lọ́ka ní ìbẹ̀rẹ̀ ìbọ̀rìṣà kò tó orin kan tó ti bí ìbọ̀rìṣà wá àti kó padà dàdẹ́wò kábọ́lọ́wọ́n bá dúró kágbà tó pẹ̀lú ọlọ kájìnà sí àwọn àsámà tí Yorùbá máa ń pa wípé èsù táwọn ti mọ̀ lọ́jọ́ ló ti pẹ́ ọ̀sán ju áńgẹ́lì ọlọ́run táwọn òjì ìmọ̀gbà tí ó ti ẹgbọ́rọ̀ ọ̀pẹ́ta gbóṣèṣù náà ṣe ọgbà ọlọ́run ọlọ́run ọlọ́run nígbà wo mọ̀ ń bọ̀ ọlọ́run kò yá ẹwọ́ yorùbá kí ni ẹ̀ ń sọ fún akẹ́kọ̀ọ́ bàbá ẹ̀rọ ọmọ ni àbá kan bẹ lọ́rọ̀ bá ní orí nà ọ̀rọ̀ ọlọ́run òní bẹ nínú ìṣú àní ẹ̀rọ kí nà sọ ìmọ̀ ń bọ̀ ọlọ́run tó tọ́ bá tó nínú ìṣú ọlọ́run ọjọ́ ọlọ́mọ tí ò ní jẹ́ ká bọ́lọ̀ dúró pọ́pọ́ ní Yorùbá Yorùbá náà máa sọ ẹjọ́ bá tó lè jẹun sí ìlú òkú ewu tàbùrọ̀ bá ti dúró mù fákùnlẹ̀ bá jẹun ẹ̀rì pé ló kó ìlú ọgbà bá jẹ onímọ̀lọ̀ wá ìlú gbogbo àwọn àdámọ̀ wọn yìí ó ń jẹ́ ká mọ̀ pé Yorùbá ò fẹ́ fèsì nílẹ̀ náà mùsùlùmí Yorùbá àfẹ́ tó bá dúró déédéé bí ẹ̀kọ́ bí ẹ̀kọ́ yìí ò

látara àbí olé ìkọwọ́ tàbí ìmọ̀lọ́ ọlọ́kan lóso ìyẹ́ ìpìlẹ̀ ẹjá ti mú ká mú ní lórí àbí aláṣùwánà ọ̀tẹ̀ alá gbogbo ìlú ọba wáyé bá ní jẹ́ ọlọ́pùsẹ̀ ìṣọ́wọ́n bẹ̀. gbogbo ní adá àtàyè àtàkì àmàtà ń tọrọ ìdí lórí ọlọ́run náà kọ́lọ̀ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك lánàá aláǹfààní àti ìṣẹ̀lẹ̀ tẹ̀sí ṣùgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ wáyé àgbálẹ̀rọ orílẹ̀-èdè kò sí ìdòkò lánàá ewé ta gbọ́nà tó bá ẹgbẹ́ kò sí ìdòkò ìyàtọ́fẹ́ láàrin kò sí ìdòkò àti kò ní sí ìgbò ìdánilẹ́kọ̀ọ́ wáyé lánàá ṣùgbọ́n kò ní jẹ́ tẹ̀sí bá a ṣe bùkátà tẹ̀sí náà lọ bùkátà wọ̀nyí èyí tá a ṣe inú àti lánàá kò sí ẹni tí ó ṣàbà nílẹ̀ kó ní lórí ẹni sọ̀rọ̀ mọ́ so látara àdéhùn information yẹn òun lórí bó ṣe rí tí ọlọ́run bá kó ṣàkórí lè fún wa ẹlẹ́ẹ̀kejì ó yẹ ká sọ fún wa láti yẹ òun lè jùmọ̀ ìjọ ìjùmọ̀ àmọ́ nínú ìtọ́ ọlọ́run èmi lérò wípé ọjọ́ òní ni wọ́n fẹ́ ṣe program láṣìí ìmọ̀tò wà lópin lánàá lásán ṣùgbọ́n mo padà rí wípé àmẹ́lú kódà mi ò ti gbogbo ara láǹfààní àti ìgbìyà wípé olùbọ́ sí kanjúkanjú tó tó pàdé a sì rí pé nínú ojúṣe wa náà àwọn ọmọ ìyá wa kan bẹ táwọn òṣèré lèdè nàìjíríà tí wọ́n bùkátà sí ìdánilẹ́kọ̀ọ́ tó ìgbé ta bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa àwọn olóògbé wọn máa gbọ́ wọn ó lè máa fi ìgbà táwọn náà torí bó ṣe é ṣe kọ́ mọ́ láǹfààní àti mọ rírú àǹfààní ìgbésùn báyìí láwọn orílẹ̀-èdè kan wà. Òmórí wípé ojúṣe fún alẹ́ ni láti ṣe bá wà ìtòkòṣojú ọ̀nà ọlọ́run táwọn tó súnmọ́ àwọn tó jìnà. Ìyẹn ló fà á tí a fi kàn sí gba ìjókòó yẹn. Ìyẹn ò túmọ̀ sí pé a fi ojú kéré ẹnikẹ́ni. Àbí a rò wípé ẹja àkàṣe tó wù àdúrà. Agbésọ́tún agbésọ́tún ìpẹ́tọ̀ àgbọ̀ǹkan tẹ̀yẹ̀ ṣe tọ́lọ̀ máa ń gbà lọ́wọ́ ẹ̀rù ìwé tí máa ń tẹ̀lé ń ṣe tọ́lọ̀ fífi ń sún nígbà wọn ẹgbẹ́ wà ìgbà ní òtáyé làbùrù wípé ti fẹ́ pàwọn àti wá sí kọ̀ǹtínú àti bá lọ ìjọ kan náà ọ̀rọ̀ ká lè sílẹ̀ kọ̀ wá sí ẹni tó wá tókò náà tó ń lọ́ọ̀ṣà àbá náà bẹ́ẹ̀ tó ìdí yẹn tó jẹ́ wípé gbogbo wa náà ni afẹ́gbàlára lọ́dọ̀ náà gbogbo ẹgbẹ́ bá ti máa ń lárò ìṣẹ̀lẹ̀ ìgbà tó bá ti sọ́lọ̀ síyàn ẹ̀rú mọ́ ń báyà láti sọ pé ó ń gbé ìyọ̀rọ̀ tó lè ṣe àmọ́lẹ́ yìí ọlọ́wọ́ bá sọ́nà wọn dáná ní ìṣòro bá lọ́wọ́ kọ́lọ́ kọ́ bọ́dọ̀ ìsàmì lò ó ní sàkórí kò fún wa wo ní ọba kò sí وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما àgbà ìbéèrè ẹ̀yọ̀ kan péré nítorí pé ọjọ́ ti lọ ìbéèrè kan wà ní wọ́n ní ẹ̀dàkùn ìmáàmù tí ó rí ìrìn tí ó jẹ́ àwọn àpá tí ó wá dákẹ́lẹ̀ ọgbá ní tí ó tó ní fásíà tí ó tún kàfásíà sí tó tún dákẹ́ tí ó tó ní àyà ní fásíà tí ó lẹ́tọ̀ọ́ àbí ó ṣe àdádálẹ̀ ara rẹ̀ ni. Èrú ìmáàmù láàrùn súnnà lójú. Kí ni mo lójú? Súnnà lójú. Àlẹ́bùn Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá ti ṣe kọ́ọ̀mà, tí wọ́n bá ti ṣe kọ́ọ̀mà tán. Àlẹ́bùn ṣe Allahu akbar ló dàkẹ́. Àlẹ́bùn yóò ta àkàdán tó àjẹ́ ìpàdé abọ́wọ̀ àbúrò rẹ̀ wá ní àmì ọmọ ń dákẹ́ lọ́nà ìbéèrè náà ní ìbéèrè béèrè ọ dákẹ́ lọ gbọ́n yìí àdẹ́sọ̀rọ̀ àlùfáà wá sáà ẹ̀kọ́ tó mọ̀ nǹkan yìí so sunna náà ni yẹ́nì kọ̀ọ̀kan wà náà nǹkan ẹ̀ yàrá ìbéèrè náà wà ní ìbéèrè ẹ̀ méjì ìlú ìkàmbẹ̀ tó kéré ìkàmbẹ̀ tó mù ẹ̀ ìbájá ẹ̀rù àdúgbò ìbílẹ̀. Sábà tó bá ti wá ní fáájì àtàn, ìwà adákẹ́ lọ sáàrán kó tó ní súra yìí. Àmá ti ṣe fáànà bí ọwà sọ̀gbé lẹ́yìn mọ́gbòrò àrẹ wọ́n lọ́gbọ́ ní ìnàkúrò aláwọ̀ àrùn rárá. Ìwọ́n lọ́gbọ́ ní àrùn. Òbílẹ̀ bí ṣùgbọ́n dídúró fífi súnlà ní báńtíà kì í pọ̀ tó ti ike báńtíà tó ẹgbẹ́ tí máa ń rẹ̀ lè rẹ̀ ṣùgbọ́n mọ́ wà á pọ̀ pẹ̀lú olùjẹ́kọ́ pọ̀ ní pa tó ọ̀rọ̀ yìí àwọn èèyàn sọ gbogbo irú kaba ọlọ́run tó ìrẹ́ràn lásán àlẹ́ yìí nínú pẹ̀lú ó sì ti mọ́ láníyàn nínú àgbẹ̀wò tàbíyẹ́ tí mọ́ láníyàn fún ọmọ ìwé ọgbẹ̀yàn ní máa mú tó fi sínú lẹ́yìn ọ̀rọ̀ olùjọ́pọ̀ ó sì ti kó sí lè ronú pé ó lè jẹ ọ̀pọ̀ ó sì lè ronú pé jù áwùn ìpùtà nínú ẹ̀sẹ̀ tó tó lè lè lọ máa láníyàn fún sí èrò ìlú kọ́kọ́lẹ̀ rò dáadáa sọ́mà tí tó fúnra rẹ̀ ọ ẹ̀ta bí ìpẹ́ ní ìbí lọ àbá àdá kílẹ̀ kan nípa àbá yìí èyàn dáadáa fún ọmọ ilé ìgbà ẹ̀lẹ́ yìí gbọ́n ó ti lọ́wọ́ lórí gáyì lérí ìgbòho ìjọba ta ìgbòho ó lè jẹ́ ìjọba ìmọ̀ ọkùnrin ìwé àti èyàn fún ewé lọ́sẹ̀ ìdẹ̀rẹ̀ gbòho ìyá lè fẹ́ ti àkómú ìyá lè fẹ́ ti èkémi dáadé ìdí ewé ọ̀jẹ̀ fún àbọ̀ ìjọba ẹni òní ìtòlùmí yára ní orúkọ ìgbé ìgbé ìgbé

súnà ti kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ àìsọ̀kọ̀ àlùfọ́kùnmọ́ lè bọ̀ agbèdàjọ́ wa lórí tó kí àtiwá báyìí ìlú kí àtiwá agbèdàjọ́ wa lórí lẹ́yìn náà pàpẹ́ àpáyé lẹ́yìn náà pàpẹ́ ìlú àpá àgbẹ̀dá wọ́n lọ máa ń tóó yìí tó fi kékeré yìí èmi ò sì rí sí wọ́n yìí alùpùpù mi bọ́ọ̀lù àádájọ́ pẹ̀lú tó hàn nípa

àbí aláṣùwárà wọn sáárá orúkọ ẹjọ́ bèèrè bèèrè yìí sí ẹni tí a sọ yìí ìlú ń ṣe yẹ ọgbà ìlú sọ ìdájà ìpè lórí wípé ní káàkà náà nìka tí tí tí ó ti fún amú ẹ̀ à bẹ́ẹ̀ lé wo yí ọmọ ló ń pa bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́dà tó lẹ́yìn fún ẹgbẹ́ náà rẹ̀ sọ Mọ́tò bá ti sọ fún wa, ẹjá pẹ̀dàdé ọ̀lẹ́ هذا والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ورحمة الله وبركاته